sílẹ̀ tó bá padà sídìí pé wọ́n fẹ́ ká tún ṣe ọ wà alihamudulilayi tí o bá sì padà á bàjá títí tí o fi gbà bàtà bá wa ṣàtúnṣe yẹn àgbọ́dọ̀ sojú ṣáájú àgbọ́dọ̀ ṣẹ̀yàmẹ̀yà àgbọ́dọ̀ ṣe èdèmèdè torí pé gbogbo wa ọmọ ìyá la jẹ́ nínú Islam àgbọ́dọ̀ ṣe dọ́gba ẹni tó jàre ká da láre ẹni tó jẹ̀bi ká da lẹ́bi àgbọ́dọ̀ ṣe lẹ́bọ̀wọ̀wọ̀ tí o fi jẹ́ pé ìfin la pa àpaná agbọ́dọ̀ gbìyànjú láti rí i pé ibi tọ́rọ̀ lọ náà la sọ̀rọ̀ lọ ìdí ni pé innamal mu'minuna ikhwa àwọn olùgbàgbọ́ òdodo ọ̀jẹ́ nǹkankan bí ìbá sọ ọmọ ìyá ara wọn ọmọ ìyá la jọ jẹ́ kí wọ́n á ló dé tà ní ṣàtúnṣe láàrin àwa àtàwọn ọmọ ìyá wa ọlọ́ọ̀ ní ká páyọ̀ òun ká páyọ̀ òun kálíbà jẹni tó wọn kẹ̀. tó eléyìí túmọ̀ sí pé tó máa ń ṣàtúnṣe nínú ẹ̀sìn Islam ojúṣàájú ọ̀gbọ́dọ̀ wọ́ọ̀bẹ̀ àbòsí òsì gbọ́dọ̀ wọ́ọ̀bẹ̀ pẹ̀lú ẹ̀jẹ̀ mi ni ìran mi ni èèyàn mi ni ọmọ mi ni mi ni kò láyè nínú nínú islam islam ó ṣèdọ́gba kódà kó sì pé bàbá rẹ lọ́ọ̀dà lẹ́bi kódà kó sì pọ́ ọmọ rẹ lọ́ọ̀dà lẹ́bi nítorí pé òdodo òdodo oná ní islam fi kọ́ wa a sojú níbi ká sòdodo torí náà nínú tí islam tó kọ́ wa eléyìí pé wa àwọn kárànra wa lọ́wọ́ igi kan ò lè dá gbòsè ò ń bùkátà àwọn ọmọ ẹ̀yà rẹ mùsùlùmí àwọn náà ń bùkátà rẹ torí ẹ ìwọ gbọ́dọ̀ wà nípò pọ fẹ́ ràn wọn lọ́wọ́ kó lè bá bá àwọn náà ní gbogbo ìgbà lẹ́ni tó ṣe tán láti ràn ọ lọ ní ìgbà tí wọn náà bá ń bùkátà a sì mọ̀ pé anásù lè náàsì min badwin wa min hadarin ba'din li ba'din wa illam yash'uru khadamu wà fúnra wọn ni wọn bá jára oko wọn bá sì jára alé apá kan nu wọn bọ́ọ̀mà bọ́ọ̀mà ẹrú mà là ń ṣe fápá kejì torí ẹ jẹni tó jẹ́ pé yóò wúlò fáwọn èèyàn káwọn èèyàn náà lè wúlò fún ọ eléyìí ń bẹnu tí máa ràn yàn tí sì máa mú káwọn àjọ mùsùlùmí kí níbikíbi tí bá bára wọn ṣùgbọ́n tó bá lọ ọ̀rẹ́ nìkan lásìkò tí mọ́tò tiẹ̀ takú tí ń tí ti kú òlójú ọ̀nà rántí pé tiẹ̀ náà ń bọ̀ lọ́la gbà títí ẹ náà bá dé kálukú náà dagun ọ ni wọn máa dá ní kàké lójú títì ó sì dábùkù rẹ kàn jẹ́ẹ́jẹ́ ìsìláàmù fẹ́ ká ṣọ̀kan kárán ara wa lọ́wọ́ ìdí ni wípé àwa yìí gan kila kí la jẹ́ sẹ́fọ́n anabi adam alayhi ni wa ẹnìkan ò ju ẹnìkan lọ ẹnìkan ò ju ẹnìkan wa àyàfẹ́ ni tó bá nípa ọlọ́wọ́n bá jù ọlọ́wọ́n bá ní yá إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير الإمام البغدادي من ترى الفرق بين الفرق وإن كان المسلمون عند وفاة رسول الله صلى الله عليه وآله وسلم على منهاج واحد في أصول الدين وفروعه غير من أظهر وفاقا وأضمر نفاقا wani nígbà tí anabi sallallahu alayhi wa sallam ṣaláìsì orí ìlànà kan náà ni gbogbo mùsùlùmí àgbáńlá yìí wà wọn ò pín yẹlẹyẹlẹ rárá bóyá nípa ntọ́jàmá tawhid àbí ntọ́jàmá fiqh bákan náà ni gbogbo mùsùlùmí rí ibikíbi tí wọn bá lọ láyé wàá rí i pé bákan náà ni gbogbo mùsùlùmí rí àyàfi ẹni tó ṣe kó fi hàn pé mùsùlùmí lòun ṣùgbọ́n tó ṣe pé tó wà lọ́kàn rẹ̀ nìkéni ìṣe kèfèrí ilé ìtọ́jú ìṣe àwọn ta ni mọ̀nàfẹ́. ní báwọn mùsùlùmí ṣe rí nu ibikíbi tó bá lọ láyé wàá rí pé bákan náà làwọn mùsùlùmí nígbà tá nàbí sàláìsì tọ́lá nàbí kọ́ wọn lẹ́kọ̀ọ́ wọn gba ẹ̀kọ́ gẹ́gẹ́ bó ṣe máa ń ṣẹlẹ̀ lónìí nípa àwọn ahlẹ̀ wal jamaa wọ́n bá àwọn èèyàn kan sọ̀rọ̀ lọ nílùú kan wọ́n bá wọn sọ ní ìdákúrekú ìdákúrekú ìdákúrekú ọ̀rọ̀ tawhid ọ̀rọ̀ báwọn ṣe sin lọ tawhid báwọn ṣe sin lọ tawhid báwọn ṣe sin lọ. táyà bá wa gbọ́ gbàdúrà pé ọ̀kan nu wọn náà ní bá wọn sọ yorùbá wọn náà èèyàn dúdú bíi tiwọn náà wọn ń gbọ́ pé ọdà ọdà ọba jẹ bẹ́ẹ̀ ni ọlọmọ ẹ wọn bá jẹ pé bóun ṣe ń sọ ni ọlọmọ. ìdí ni pé kìí ṣe gbogbo wọn lọ́gbọ́rọ̀ lọ́tẹ̀lẹ̀ ẹni kó wá pé bó ṣe wí náà ni ọlọ́mà ọlọ́run akọ níkẹ́nìkan wá láti ilẹ̀ lárúbáwá kan ó wá dé sáàrin àwọn èèyàn wọn lọ ẹ má wò wá ràn ṣé wọn àwọn ọmọ nípa ẹ má wò wá ẹ bá wa sọrọ lọ. lárúbáwá yìí ló bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ló bá ní kí wọ́n bò ń wẹ́ ẹni tí wọ́n máa túmọ̀ ọ̀rọ̀ ìmá sì ń bá wọn sọ̀rọ̀ lọ wọ́n máa sì ń túmọ̀ rẹ̀. àwọn èèyàn wá ṣàkíyèsí pé gbogbo nǹkan tí lárúbáwá yẹn sọ kódà kò fi nǹkan kan yàtọ̀ sí nǹkan tí àwọn dúdú ẹgbẹ́ àwọn tí ń bá wọn sọ tipẹ́ kò fi nǹkan kan yàtọ̀ ṣe ń tí àwọn ọmọ àwọn táwọn jọ jẹ́ ìran kan náà ẹ̀yà kan náà èdè kan náà ṣe ń tí ń bá àwọn sọ ti pẹ́. Ah, ah. ètí rí tó fi jẹ́ pé gbogbo ẹ̀ wá wọn báyìí. wọ́n sọ wọ́n fi túmọ̀ rẹ̀ fún lárúbáwá lárúbáwá ni torí pé islam ẹ̀sìn kan náà ni gbogbo wíkíbi tẹ́ ẹ bá lọ ẹ rí i pé bákan náà ni islam rí ọ̀kan ṣoṣo lẹ̀sìn islam. ibikíbi tẹ́ ẹ bá lọ lókè pẹ ẹ pé nǹkan kan náà lẹ́ mọ̀ gbọ́ nípa rẹ̀ ẹnìkan nínú àwọn èèyàn wa dáhùn ó ní Allahu Akbar ó ní bẹ́ẹ̀ ni ọ̀kan náà ní Islam tó súnà ọ̀kan náà àwọn èèyàn tí kò mọ jóònù ó ní lódodo bí lárúbáwá sọ ni ṣùgbọ́n ọ̀kan náà ní Islam ah òdodo ní Islam ó ní tó bá yẹ pé àdáda ní lódodo á rí ní a gbọ́ lárúbáwá yìí tọ́lá àwọn náà kókó rí láwùjọ wa nítorí tọ̀rí kọ̀ yín sọ yàtọ̀ sí ètí tọ̀rí sọ ètí bàbá ń bí díà sọ yàtọ̀ sí ètí bàbá ń bí díà ń sọ sí ti ṣe jẹ́ pọ́ pawápọ̀ bó ti ṣe wá a táàsì wa yẹsẹ̀ kó lórí rẹ̀ tàbá wo àwọn òfin tẹ́sí islam mú wa àwọn ẹ̀kọ́ tó mú wa á rí pé islam kò kò kò kànyàn kò kànyàn sí ipò wípé ó wà nípò ẹni tá a bá sọ̀rọ̀ níwọ nìkan tẹ́ bá wà alukur'ani àti sunna ẹ̀rí wọn ò tó wá sípò wípé ìwọ nìkan là ń bá sọ̀rọ̀ àbẹ́lòmí sọ̀rọ̀ bí alukurani ti tò wá àti sunna ní gbé à ń bá yín sọ̀rọ̀ lápapọ̀ yín ìdí nìyí tó fi jẹ́ pé tí àyà kan bá sọ̀kalẹ̀ lórí èèyàn kan nítorí ìṣẹ̀lẹ̀ kan sẹ́wọ̀n kẹta àwìn ni pé àyà yẹn kárí gbogbo àwọn mùsùlùmí títí di ọjọ́ gbẹ̀ndà àlùkìyámà tó ti pé èèyàn kan ìlà àyà sọ̀kalẹ̀ nítorí ẹ̀. tánàbí sallallahu alayhi wa sallam tó bá dojú ọrọ pèèyàn kan kí ni agbàgbọ́ agbàgbọ́ pé gbogbo àlùmọ́ lànàbí ń bá sọrọ. islam ò tó wá sípò wípé a wà nípò kó wọn máa bá wa sọ̀rọ̀ lọ́kọ̀ọ̀kan ọ̀rọ̀ tí alukurani ń bá wa sọ ń bá wa sọ̀rọ̀ gẹ́gẹ́ bí àlùmọ́ kan tá à bá sọ̀rọ̀ ẹyọ kan tí wọ́n sì tẹ àti ọlọrun ọba wọn ọ̀kan ṣoṣo ìdí nìyí. òbí dágbárí nínú alukur'an ibi tó lọ́wọ́ bàbá ti ń bá wa sọ̀rọ̀ lápèjúwe níparí sóròtò hajj ọlọ́ni yá ayọ̀ alladhina amanu ruka'u wasjudu waf'alu alkhayra la'allakum tuflihun wajahidu fillahi haqqa jihadihi ẹ̀yọ̀ olùgbàgbọ́ òdodo ẹ̀rù kú fọlọ́n o máa forí kanlẹ̀ fọlọ́n o ẹ̀ máa hùwárí o kẹ́lẹ́ bá a sórí rẹ̀ wọ́n bá wa sọ̀rọ̀ lápapọ̀. ẹ máa jagun sí ojú ọ̀nà ọlọ́run ní pàápàá jíjagun sójú ọ̀nà rẹ̀. eléyìí túmọ̀ sí wípé ìsìláàmù ọ̀kà wá fún ẹni tí ọtọ́ sí kọ́ máa dá wà kọ́ máa dá sí kọ́ máa bá àwọn mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ lò kọ́ máa bá àwọn sí islam ọ̀kan wá síbẹ̀ yé sì ṣe ní tí islam fẹ́ fún wa ni. ìdí inú tó fi jẹ́ pé tọ́nà wọn bá bá wa sọ̀rọ̀ ń bá wa sọ̀rọ̀ lápapọ̀ ni. wọn náà wá ti kò tí ó dúró nínú sọ́lẹ̀ wọn fẹ́ yẹn náà fílà wọ́n sì ti màkà nàbì sallallahu alayhi wa sallam oní la salata liman lam yaqra bi ummil kitab kò sí sọ̀láàtì fẹ́ni tó ṣe sọ̀láàtì tí ò ké fatiha wọn náà ronú nípa àtúmọ̀ fatia tó ń ké gbàtó ké fatia lórí iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina as-siratal mustaqim siratal ladhina an'amta 'alayhim ghayril maghdubi 'alayhim waladdallin. ǹjọ́ wa ronú nípa àtúmọ̀ tó ń bí ǹjọ́ ń sọ ní pé iyyaka ìwọ nìkan làwọn máa jọ́sìn fún wa iyyaka nasta'in ọ̀dọ̀ rẹ nìkan láti máa wá ìrànlọ́wọ́ ihdina siratal mustaqim fi wá mọ̀nà lọ́sọ́jú ọ̀nà tó tọ́ siratal ladina an'amta alayhim ojú ọ̀nà àwọn ẹni tó pé ìdẹ̀ra rẹ lé lórí ghayril maghdubi alayhim walad láì jẹ́ ojú ọ̀nà àwọn ẹni tó ti bínú sí. Si tí èsì ṣe ojú ọ̀nà àwọn ẹni tó ṣìnà. a rí i pé ìwọ nìkan ló ń ṣe sọlẹ́ ó sì sọ pé iyyaka na'budu ìwọ nìkan làwa ó máa jọ́sìn fún ẹ̀yin mélòó ìwọ nìkan ni nítorí pé nínú Islam ẹnìkan kì í jáwádìí iyyaka na'budu ìwọ nìkan làwa ó máa jọ́sìn fún wa iyyaka nasta'in ọ̀dọ̀ rẹ nìkan làwa ó sì máa wá ìrànlọ́wọ́ kọtọ kọ wa sọ pé iyyaka a'budu wa iyyaka asta'in ìwọ nìkan lèmi ọ máa sìn ọ̀dọ̀ rẹ nìkan lèmi ó ti máa wá tìlẹ́yìn kọtọ tó bá ṣe bẹ́ẹ̀ kò ní sọlá tó o bá ti sọ̀rọ̀ lè di kèfèrí kò yí alukurani padà. اهدنا الصراط المستقيم àwọn ọ̀rọ̀ sọ pé الصراط المستقيم اهدني báwo èdínà eh, ògbélé yóò fi hàn pé kò sí kónkó jábìlì kò sáàyè fún nínú Islam lọ́dí pé wọ́n nìkan lọ ń dá ṣe sọ́lá ní kọ́rọ̀ yàrá rẹ̀ tẹ́nìkan kún orí ọ kò sì sọ pé àwa o wọ́n nìkan làwọn ọmọ àjọsìn fún o yẹ́sẹ̀ ti gbéraga o ọ̀dọ̀ rẹ nìkan làwọn ọmọ wá ìrànlọ́wọ́ yẹ́sẹ̀ ti jọra ẹni lójú o eh, sọ̀rọ̀ ọ̀tọ̀ ni mustaqim fi wọ́n mọ̀nà lọ sí ojú ọ̀nà tọ́tọ́ kì ọlọ́run fi ń kọ́ wa lẹ́kọ̀ọ́ ká lè bá a mọ̀ pé nínú islam ìṣọ̀kan àyè tó wà ga púpọ̀. bákan náà a rí i pé islam ó fi hàn wá kíkà wá ti sọ̀láàtì ní jamaa kódà bí ká dá sọ̀láàtì sí o torí ẹ̀ ló ti wá nínú hadith ti abu sa'id al-khudri abdullahi bin umar pànàbí sallallahu alaihi wasallam sọ pé sọ̀láàtì jamaati afdalu min sọ̀láàtì al-fardhi. بسبع وعشرين درجة إما رواية بخمس وعشرين درجة صلاة جماعة قل لا صلاة تعتات له pẹ̀lú àjùlọ mẹ́tàdínlọ́gbọ̀n àbí mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n gbogbo eléyìí fi hàn ike kásìpọ̀ pẹ̀lú àwọn jàmáà mùsùlùmí ó ní islam fi pa wá láṣẹ kéèté kónkó jábìlì ìdí nìgbà tá a fọ́jú wá. tọtọrọ lọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam pé ká anabi ọgbà fún kó wọn máa ṣe sọláàtù nílé torí àwọn ìdí tó mú wa nínú rẹ̀ ní fún wọn lẹ́ni tí wọn máa sọ wọn sí gbàtọpẹ ìdájọ fẹẹ máa lọ wọn ní sọ wọn máa tí wọn bá pèpè fún sọlá ó máa anabi onífà ẹjẹ kéde àjẹpẹ ọdà àwọn máa wá ọ̀farama kí ló láti fi ọdún mẹ́wàá bàbá ti ń dá ṣe ti wọn wọn báwọn èèyàn ti máa ń lò pé kíni kíni ń dà kíni ń dà táwọn rẹ̀ gbóògùn Islam fẹ́ kọ́ báwọn èèyàn ti kò fẹ́ kọ́ dá wa. ìdí inú ńgbà tó nìkan fi Ànábì sallallahu alaihi wasallam léèrè ó ní tí wọ́n máa ń báwọn èèyàn ṣe tí wọ́n ní mí lára àti kí n má bá wọn ṣe kí wọ́n má bá ní mí lára ewu gan lọ́lọ́lá jù máa bá wọn ṣe kí wọ́n má ní ọ lára kọ́ lọ́lá jù kí má bá wọn ṣe torí kí wọ́n má bá ní ọ lára lọ torí pé islam ọ̀fẹ́ kọ́ dá wà ọ̀fẹ́ kọ́ dá dúró kọ́ bá àwọn èèyàn ṣe wọn náà tara ọ̀sìyàm kó wà pèjúwe ẹ̀rí pa nàbí sallallahu alaihi wasallam òní sùnmù li ru'yatihi wà aftiru li ru'yatihi. ẹ gba àwẹ̀ tẹ́ bá ti rọ́ọ̀sù ẹ àwẹ̀ ẹ̀yin mùsùlùmí ni wọ́n bá wí tẹ́ bá ti rọ́ọ̀sù. yìí ti pé wọ́n bá wọ̀ nìkan wí pé tí wọ́n bá ti rọ́ọ̀sù gbà àwẹ̀ ìwọ náà gbọ́dọ̀ rí tiẹ̀ kó tó gbàwẹ̀ ìwọ náà gbọ́dọ̀ rí tiẹ̀ kó gẹ́gẹ́ bí ìṣesí àwọn aláìmọ̀ká tí ó sọ pé àwọn ò tí ì rí àwọn èèyàn ti rí wọ́n pé àwọn ò tí ì rí tó bá pé ìwà Islam bá mú wa Ọlọ́run ọmọ àdùn ọ ojú ọ̀sán àtùgbà táwọn ẹ̀kọ́ mẹ́ẹ̀ẹ́dógún ní olóòtú wa sùnmù Ọlọ́run fẹ́ pé àpapọ̀ yín ìlọ́lọ́run ń bá bákan náà tẹ́lẹ̀ yọ̀ bá tún yọ anábì tún sọ́nà àdìsí kan wọ́n ní sawmukum yawma tasumun wa fitrukum yawma tuftirun wa adhakum yawma tudahhun anábì sallallahu alaihi wasallam wọ́n láwọ̀ ẹ̀yìn yọ wáyé ni o lọ́jọ́ tí gbogbo yín ọba jọ bẹ̀rẹ̀ ìtúnu àwẹ̀ ẹ̀yìn yọ wáyé ni o lọ́jọ́ tí gbogbo yín ọba jọ túnu ọdún léyà yín yọ wáyé ni o lọ́jọ́ tí gbogbo yín bá tẹ́ẹ̀bà sí ilé ya yín yẹn ni kíkò sí kónkó jábìlì kí wọ́n wá kó àwọn jàmáà tiẹ̀ jáde onílà abẹ́ ṣe tiwa ẹ̀yin lẹ́yìn mà eléyìí náà kó àwọn tiẹ̀ jáde ńjọ́ mi pé irú ìsìláàmù wo ni irú ìsìláàmù wo ni. ìdí nu tóbi jẹ́ kẹtẹ bá tún wọ hajj ẹ̀rì hajj ó gbogbo wa pọ̀ láti gbogbo ilẹ̀ ilé ayé gbogbo wọn lọ pàdé níbo a pàdé ní Mẹ́kà ẹ̀rì ní Mẹ́kà ń bẹ̀ yẹn ọjọ́ kan náà ẹni gbogbo wa pátá ńlá lọ fún hajj ńlá lọ sí mina ní yọmú tẹrùyà tí í ṣe ọjọ́ kẹjọ nínú oṣù ibẹ̀ náà ni gbogbo owó tuntun ọkú á lọ sí arafa ńjọ́ kejì tí í ṣe ọjọ́ kẹsàn láti arafa ni gbogbo owó tuntun darí ó tún dé muzdalifa á sùn muzdalifa láti muzdalifa ńlá gbà lọ sí mina níbi tí a ti lọ pẹran tá a sáré tá a sọ̀kù ká tó lọ sí káàbà lọ́sẹ̀ tọ́wà wárí kó gbogbo alápapọ̀ wa nǹkan kan náà làjọ ń ṣe lásìkò kan náà eléyìí ìbá ti jẹ́ bẹ́ẹ̀ tí ó jẹ́ Islam eléyìí ìbá ti rí bẹ́ẹ̀ tí ó jẹ́ Islam Islam ló mú àwọn ìlànà yìí wá jẹ́tẹ́lẹ̀ bá yọ wàá mọ̀ yìí pé Islam ó ní ọ̀nà gbogbo nǹkan míì eléyìí tó yàtọ̀ sí Islam o lè rírù sọ̀kan irú èyí tó ń gbọ́ nípa rẹ̀ nínú islam yìí o lè rí ń bẹ́ẹ̀ nítorí pé tó bá ti yàtọ̀ sí islam kò lè jẹ́ islam láéláé torí náà àwọn adúpẹ́ fọlọ́ o adúpẹ́ fọlọ́ tó ṣe wá ní mùsùlùmí torí àwọn sọ ìpín tó bá tiẹ̀ jẹ́ ìpín àwọn mùsùlùmí lápapọ̀ wọn bá ṣàṣìṣe mi ò ṣe róṣù àṣìṣe wọbẹ̀ ọjọ́ tá a pè ní ọjọ́ àràfà ònkọlọ yẹ kọjẹjọ àràfà pé ó léjọ kan àbódíjọ kan wọn ní lábẹ́ òfin Ọlọ́run ọjọ́ tá a fàtìṣe mú òun náà ni ó jẹ ọjọ́ àràfà lọ́dọ̀ ọlọ ọjọ́ tá a fàtìṣe mú òun ni ó jẹ ọjọ́ àràfà lọ́dọ̀ ọlọ eléyìí tó túmọ̀ sí wípé àní kò sí àyè fún kóńkó jábìlì ní Islam àti ń péjọ ní mọ́sálásí lójoojúmọ́ níbi tí a ti ń ṣe sọ̀láàtì jámáà islam tún á sọ pé àpéjọpọ̀ olójoojúmọ́ ó tún kéré òun tún fẹ́ kápéjọpọ̀ kan kó tún ju eléyìí lọ ó tún pè ní sọ̀dáàtúl jùmùà á tún péjọ lẹ́ẹ̀kan lọ́sẹ̀ níbi dá ti ṣe sọ̀dáàtúl jùmùà ìsìláàmù tún ní pípéjọpọ̀ ti sọ̀dáàtúl jùmùà ó tún kéré jọjọ òun fẹ́ kápéjọpọ̀ mi ò tún wà tí ó tún ju ti jùmùà lọ wọ́n pè ní kíni sọ̀dáàtúl ìdẹ́yìn níjọ́ ọdún ṣùgbọ́n gbogbo àwọn al-maqasid ash-shar'iyya kí làwọn abàjẹ́ lọ́pọ̀lọpọ̀ ní ìsìn tó bá dọjọ́ ọdún bí kò kí gbogbo ọmọ tuntun jáde láti ìdì kan torí kí ìsìláàmù ń fẹ́ pípọ̀ wọ́n hàn àwa tí wàá pinra yẹlẹyẹlẹ ládùúgbò kan náà ìdì lè tó márùn àwọn ilé yìí ó tò sáfù méjì àwọn ilé ìsáfù kan àbí òye wa wọn àwọn kékeré àwọn eléyìí ṣe àbí wọn múra alẹ fún àwọn àwọn òkú yẹn náà fílà bí káwọn tó lọ ìdì ni táwọn náà ṣe ìdì náà nù lọ́wọ́ gbọ́rú eléyìí àìmọ̀kan ló bì tí ó sì yẹ kó máa tẹ̀lẹ̀ láwùjọ wa ilé ìjẹ́bù ṣe jẹ́ mbẹ́. tọ́ ìfẹ́nu ìfẹ́kùfẹ́ ọkàn òní sábàbí tí máa já àwọn mùsùlùmí pín yẹlẹyẹlẹ o ìgbà míì ìmọ̀tẹ́rì òun gan ó ṣe mẹ́wàá nínú pín yẹlẹyẹlẹ àwọn mùsùlùmí pàápàá jùlọ nígbà tó bá jẹ́ pé ẹni tó nímọ̀ kò níwà ẹni tó nímọ̀ yẹn kò ní al-ikhlas kò máa ń sentí sentori tọ́lọ̀ nígbà tí ìmà tó bá ti jẹ́ eŋti wọ̀ pẹ̀lú ẹ̀ tí ó sì sí ìsàfọ̀mọ́fọ́lọ̀ pẹ̀lú ẹ̀ ìmọ̀ yẹn máa ń padà di wàhálà fáwọn ẹni tí wọ́n bá nírú rẹ̀ ni ìmọ̀ sábà di fìtínà fáwọn èèyàn tí máa ń gbá àwùjọ tírú àwọn èèyàn bẹ́ẹ̀ bá wà. ẹ rí i pé ṣáájú kẹsàn tó dé àìmọ̀kan ló máa ń ṣì àwọn èèyàn lọ́nà àìmọ̀kan ni máa ń ṣì wọ́n lọ́nà nígbà tẹ̀sìn wọn dé ẹ rí i pé àwọn kan nínú àwọn ẹni tó kọ́ nípa ẹ̀sìn àwọn wọ́n lè kó ìmọ̀ nípa ẹ̀sìn yẹn kó kó pamá kó má ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn láì jẹ́ pé ẹ sanwó ẹ̀ní gbọ́rọ̀ lọ láì jẹ́ pé ẹ sanwó àní kọ̀yìn ní mà nítorí ojú tí wọ́n fi sípò àwọn fẹ́ di nǹkan kan láàrin yín àwọn fẹ́ kẹ́ ẹ pa àwọn lẹ́ni tó mọ̀ jù àwọn fẹ́ kẹ́ ẹ máa wọ àwọn àwọn fẹ́ kẹ́ àwọn wà láyé tó ga wọ́n wá máa forí yín gbára yín. wọ́n sọ yín dọta ara yín ẹni tẹ́ ẹ ti jọ wà lánàá yóò di pé kọ̀fẹ́ rí ọmọ lónìí ẹni tẹ́ ẹ ti tọ́ ń ṣe yóò di pé ń wò pé kí lọ látàrí pé wọ́n ti rọ sí lórí ìdí tó fi jẹ́ kí kìí gbogbo ọmọ ló wúlò kìí ṣe gbogbo ọmọ ló wúlò ọ̀pọ̀lọpọ̀ ìyá gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ayé lónìí àwọn ẹni tí wọ́n ni wọ́n nítorí pé ìmọ̀ tí wọ́n kọ́ ìkìláàsì sí pẹ̀lú ẹ̀ nígbà tí o bá ti sí ìkìláàsì ẹ̀rí pé gbogbo ntẹ́ wọn bá ń ṣe kò ní jẹ́ nítorí Allahu Rabbul Alamin ìdí nìta nàbì sallallahu alayhi wa sallam tó fi máa ń sádi ọlọ́run níbi ìmọ̀ tí ó ṣàǹfààní pé ìwọ ọlọ́run wọ́n sádi rẹ o níbi kó o fún mi nímọ̀ tí ó ṣàǹfààní torí ẹ̀ àwa náà a ní láti máa sádi ọlọ́run níbi ìmà tí ò ní sàǹfààní kí láǹfààní ìmà tí ọba ti sàǹfààní títí nà ní. torí ẹ tí ọkàn bá ti di kọ́ bàjẹ́ tọ́kì èèyàn bá ti di ń tọ́ bàjẹ́ ẹni tó bá nílò ọkàn burúkú bẹ́ẹ̀ yóò mọ̀ á lo ìmà rẹ̀ gẹ́gẹ́ bí ìdá tí ó fi máa ṣèbàjẹ́ ọkàn rẹ̀ ló ti kọ́kọ́ bàjẹ́ náà yóò mọ̀ á lo ìmà rẹ̀ gẹ́gẹ́ bí ìdà láti fi ṣe bàjẹ́ irú eléyìí ó sì kó ìpalára báwọn èèyàn láti ayédáyé títí tó fi dòní yìí báyìí torí ẹ̀ lọ́lọ́wọ́n ọbẹ̀ ẹlẹ́dàá wa ló ṣe fi hàn wá wípé àwọn ẹni tí wọ́n ní mà tẹ́tí orí ahọ́n àwọn lásán ni mà wà ìmọ̀ yìí ò sí nínú gbáyà wọn kò sí lọ́kàn wọn àwọn làwọn ẹni tí wọ́n pín àwọn èèyàn yẹlẹyẹlẹ láti bẹ̀rẹ̀ ọmọ èèyàn àwọn tó kí wọ́n mà lórí ahọ́n ìmọ̀ òsí lára wọn òsí lọ́kàn wọn àwọn náà kọ́kọ́ pín àwọn èèyàn yẹlẹyẹlẹ gẹ́gẹ́ bí ọlọ́run bá ti ṣe fi hàn wá nínú àwọn àyà alukur'an ọlọ́ni wọ́n máa tẹ̀sọ́rọ̀ kó illa min ba'di ma ja'ahumul ilmu baghyan bainahum wọn ò pín yẹlẹyẹlẹ o àfi lẹ́yìn ìgbà tí ìmàdé wa bá wọn kí ló dé tí wọn ò pín tẹ́lẹ̀ kí mo tó dé torí káwọn tó sàlàyé ìmọ̀ yẹn fún wa àrùn bẹ lọ́kàn wọn ẹnu ni wọ́n fi sàlàyé ìmọ̀ ṣùgbọ́n àrùn bẹ lọ́kàn wọn èyí tó túmọ̀ sí pé tó bá kí ìmọ̀ yẹn náà wúlò sọ eléyìí wọ́n máa fi pín àwọn èèyàn yẹlẹyẹlẹ ọlọ́run tó sọ nínú àyà mi wọn wọn ikhtalafa fihi illa alladhina utuhu min ba'di ma ja'athumul bayyinatu baghyan baynahum. tàwọn tó ní mà látàrí àgbèrè àríkúndá ni wọn máa fi tako ìlànà Ọlọ́run tí wọn sì pín àwọn èèyàn yẹlẹyẹlẹ lórí eléyìí torí di eléyìí ẹ wo bí ìmọ̀ ti ṣe burú tó ìmọ̀ máa di tó burú nígbà tẹni tó mọ̀ bá ti ní ikhlas wọ́n fẹ́ tara àmọ́ yẹn dẹni tí ó pọ́pùlà wọ́n fẹ́ tara àmọ́ yẹn dẹni tí àwọn èèyàn mọ̀ wọ́n fẹ́ tara àmọ́ dẹni tí ó lówó wọ́n fẹ́ tara àmọ́ ẹni tí ó nípò ẹ̀rí pé ìmọ̀ yẹn yóò wá di nǹkan olóró burúkú tí ó máa lò láti fi débi tó fẹ́ dé gbàtọ́ bá ti ní ikhlas sọ́lọ̀ tó sì láàánú àwọn èèyàn kò sí tàbí ṣùgbọ́n pé ìmọ̀ yẹn yóò di wàhálà yóò wá di sábàbí àti pín àwọn èèyàn yẹlẹyẹlẹ yóò máa tara bẹ́ẹ̀ yóò máa yẹ àwọn èèyàn yóò sọ wọ́n dọ̀tá ara wọn. àgbọ́yé ọ̀jọ́ra wọn eléyìí ẹsẹ̀ nǹkan tuntun ọgbọ́n yóò jù mí lọ kìí ṣe nǹkan tuntun ọmọ jù mí lọ kìí ṣe nǹkan tuntun bọ́lá ṣe dáhùn èèyàn láti lọ tó ti dáhùn èèyàn kò sí wọn lẹ́ni tí ó gbàgbọ́ yìí bákan náà kò sí wọn lẹ́ni tí ó ní bákan so ṣùgbọ́n ọgbọ yìí jù lọ olóye jù lọ eléyìí ká wá lò ó fi wá pín àlòmọ̀ yẹlẹyẹlẹ òpin o kémi ọ sọ̀rẹ́ńdà fún ọkọ ọmọ jù mí lọ àbí kí n má sọ̀rẹ́ńdà wípé ń tó lóru so yóò sì bẹ láàrin èèyàn méjì àmọ́ kí wọ́n á ní fi pín àlòmọ̀ yẹlẹyẹlẹ á rí i pé kìí ṣe pé àìgbọ́ra ẹni yóò ni ló bí ìpín àwọn àlòmọ̀ yẹlẹyẹlẹ o generally àìgbọ́ra ẹni yìí wà àrùn tó wá wà ní ọkàn wọn gbogbo ẹni táwọn bá tó wà lọ́kàn rẹ̀ yóò lo ìmọ̀ rẹ̀ láti fi pín àlòmọ̀ yẹlẹyẹlẹ torí ẹ̀ ló ti jẹ́ pé tọ́mọ kan bá lọ kẹ́kọ̀ọ́ tó bá dé nìsín á rí i pé bákan méjì ni nínú kó dín kó rí pé táwọn èèyàn ti ṣe ọ̀dà púpọ̀ kó nà ó kún wa kí lọ síwájú ọba ló mà àbí kó dé kó rí pé ah! àwọn èèyàn ti lọ́mù lọ́wọ́ níjẹ́ wàá nìwọ́de wọ́n ti lọ́mù lọ́jọ́ lónà ó tó rí adúrú àwọn èèyàn báyìí jọ máa gbọ́rọ̀ ok the best way òun náà ní gbé kó wọn máa kó wọn kọ́kọ́ tẹ́tí gbọ́ ní táwọn ẹni tó ti wà ń sọ kó wọn wá mọ ibi tó wọn ti fáyà wọn náà so àwọn ẹni tó ti wà tó ń bá fáyà wọn táwọn èèyàn wò pé ah ẹni tó ní mọ bá ẹni tó ní wà tó bá fáyà wọn àti kọ́ mọ̀ àbí òye wa àti kọ́ mọ̀ so so that àwọn èèyàn púpọ̀ wọ́n wá yà àwọn èèyàn púpọ̀ wá yà kó lẹ́yìn àwọn eléyìn wọ́n wá wá sẹ́yìn tòun ètò túmọ̀ sí wípé gbòǹba tiẹ̀ jẹ́ late comer òun ní sáláì ṣe kí ni òun ní sáláì ra àwọn kan kó ńgbà tó jẹ́ yẹn láti fi pín àwọn àlùmọ̀ yẹlẹyẹlẹ. tó ti jẹ́ pé pípọ̀ nínú àwọn èèyàn náà tí wọ́n ń pè tí wọ́n ń tiwọn náà tẹ́lẹ̀ náà. kì í làwọn náà fẹ́ yìí ti pé bò láti sin náà lọ́jà lọ́dọ̀ tiwọn náà yìí kí ni ìlànà anábì Muhammad sallallahu alayhi làwọn fẹ́ mà bí ba ṣe pé àrùn ń bẹ lára tiwọn náà àwọn náà ṣe inú omi fìdínà láti dá wọn omi ìdàrúdàpọ̀ ń bẹ lára wọn làwọn náà ṣe máa wá pé yes irun tá ń wá irun ń wá nù ẹ gbogbo ọ dàrú ṣe irú eléyẹn àrígbé wọn kàn pín àlòmọ yẹlẹyẹlẹ ni àwọn èèyàn wàá dọ̀tá ara wọn wọn á di pé wọn fẹ́ rí mi ara wọn látàmà eléyìí wọn bẹnu tí máa pín àwọn èèyàn yẹlẹyẹlẹ torí pé àwọn èèyàn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe research ọ̀rọ̀ tó sọ lónìí tó bá yẹ pé wọ́n bá jẹ́ akẹ́kọ̀ọ́ lódodo tó ń research wàá rí pé tó bá di lọ́la ìwọ fúnra ara rẹ̀ ó sọ pé ọ̀rọ̀ wọn ò ṣe déédéé torí kékeré ni o ti ṣe deep research eléyìí tó ṣe ń jẹta sọ pẹ̀lú eléyìí wà á rí i pé eléyìí wọn ebú yẹn sí èyí jà nítorí rẹ̀ nítorí pé bí màsẹ̀rì nù nítorí wọn kọ̀yìn sí wa lónìí ó lè padà wá kọjú sí wa lọ́la èyí kọjú sí wa lónìí ó lè kọ̀yìn sí wa lọ́la so bẹ́ẹ̀ ni màá rí àmọ́ ìgbà tó ṣe pé ilé ayé làwọn fi máa wá kí làwọn fẹ́ dà lọ́dọ̀ àwọn èèyàn ńlọ́jà lọ́dọ̀ wọn eléyìí ó mú kí àníyàn ọ̀pọ̀lọpọ̀ kó bàjẹ́ torí de eléyìí máa rí pé eléyìí ọjọ́ kan pàtàkì nínú nǹkan tí máa bí ìyapa láwùjọ àwọn èèyàn tí a bá wo àwùjọ wa lónìí máa rí pé ọ̀pọ̀lọpọ̀ wọn ò ṣetán láti fi ìfẹ́kùfẹ́ ọkàn wọn sílẹ̀ kò wá síbẹ̀ sílẹ̀ sí wọn wọ́n sọ pé àwọn ò lè fi dáwọn ṣe ilẹ̀ náà ìjẹ́ tó bá débẹ̀ kó o láti lè ṣọ̀kan pẹ̀lú ìwọ́sí ìtẹ̀lé fẹ́nu pẹ̀lú wọ́n tí ì tẹ̀lé fẹ́kúfẹ́ ọkàn rẹ̀ ṣèṣe pé nítorí wọn sọ níta nàbí Muhammad sallallahu alayhi wa sallam sọ̀rọ̀ fẹ́ tẹ̀lé wọn bẹ nínú wa ẹni tí fẹ́ nu tó mu máa ti sẹ́ babaláwo tonti pa afa mùsùlùmí lẹ́ ń pè babaláwo ni iṣẹ́ ìyẹn ń wò ló ń ṣe bó ṣe sòògùn kọ́ bẹ́ẹ̀ náà ló fi rọ̀ ọ́ ń bẹ nígbà díẹ̀ ó sì ń tọ́lá lójúmọ́ gan pẹ̀lú kọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ tó máa sọ pé sí gbígbóná lọ́n fẹ́ ni àbí tútù ẹ dákun bóòlù àti fẹ́ sọ̀kan á lè sọ̀kan nítorí pé tí wọ́n ń ṣe yẹn kì í sara Islam á lè sọ̀kan oògùn eléyìí tàbí lè sọ̀kan òun náà ní pípẹ́ inú rẹ̀ ọ́ pati ìfẹ́kùfẹ́ ọkàn rẹ̀ wàá tà ń padànù pàtó bá ti ṣe bẹ́ẹ̀ á lè ṣọ̀kan. ó ń bẹ nínú wọn ẹni tó ti pèsè ẹnu tó ń tẹ̀lé yẹn wọ́n pàkíyèsí rẹ̀ síbi wípé ń tẹ̀sí yìí ọ̀dà eléyìí tó dáa ní tó dáa ní tó dáa nínú Al-Qur'an àti sunna ó sì sọ pé kìí ṣe kó nọ́ọ̀mà àmọ́ òun ò lè tẹ̀lé kò sí tó ń fẹ́ fi ṣe ṣèrú àwọn eléyìí ń bó láti fẹ́ ṣọ̀kan á lè ṣọ̀kan wallahi á lè torí ẹ̀ eléyìí ó túmọ̀ sí wípé ẹni tí ń ṣe nǹkan tí ò lẹ́rìí ju ìfẹ́ inú rẹ̀ lọ ju ìfẹ́kùfẹ́ ọkàn rẹ̀ lọ kò sí ọ̀nà kata àfi lè lérò wípé ẹni tí ń tẹ̀lé tọ́lọ́ tí ń tẹ̀lé tà Nábì sallallahu alaihi wasallam wọ́n lè jọ ṣọ̀kan pẹ̀lú irú onítọ̀hún èyí ti rí dẹ̀yìn ọ̀báwọn èèyàn ṣe mo rò pé sì ti jáde torí pé àwọn bá ṣeun onífẹ̀ẹ́ nù làwọn àwọn kì í tẹ̀lé ńtọ́lọ̀ sọ wọn kì í tẹ̀lé ńtànàbí Muhammad sallallahu alayhi wa alihi wa sallam sọ. nínú tó bí káwọn mùsùlùmí kí wọ́n tún pín yẹlẹyẹlẹ lónìí tonti bá alukurani ti ṣe pè wá lọ sídìí kásọ̀ kan ó náà ní pé kálukú fẹ́ jọ̀gà kálukú fẹ́ jẹ́ni tí wọ́n máa tẹ̀lé ọ̀sẹ̀ tí wọ́n máa tẹ̀lé lómi ìdí nìyí tó fi jẹ́ pé a rí i pé mọ́sálásí ti wà ńlẹ̀ níbi tí gbogbo wa ń ṣe ṣe sọ̀lẹ́ àmọ́ gbà tí wọ́n kó dádúgbò wọ́n wá wò yí mọ́sálásí tó ti wà ń kò sí fún ṣẹṣẹ ọ ní imam wọn ò fi ọṣẹ imam kàkà kí wọ́n wá lọ máa tò sẹ́yìn ẹnìkan wọ gẹ́gẹ́ bíi lè máàmù júmọ̀ ládùúgbò míì kàkàkọ́ lọ́wọ́ máa tù sẹ́yìn ẹnìkan míì láwọn as-salawatu ar-ratiba láwọn sọ̀láàtì márààrún ọ̀yà máa ṣe sọ̀láàtì nù lé ni ẹ̀rí kí mùsùlùmí ọba máa pín ẹni tó bá wá bọ̀ lórí kó ń ṣe sọ̀láàtì ìwọ àtọ́mọ àtìyàwó ṣé mọ́ṣáláṣí ni ń bẹ̀ yẹn yóò ní ẹ̀ ń lè lọ́ọ̀bẹ̀ kí ló dé tẹ́ ẹ̀ lè lọ́ọ̀bẹ̀ ẹ̀yin tẹ́ ẹ já síwájú sẹ́yìn náà lọ́yẹ kẹ́ ẹ máa ṣe báwọn pé àti gbọ́ ti gbọ́ èmi odidi ìmáàmù júmọ́ à ìmọ̀ ẹ lọ tò sẹ́yìn ẹlòmíì ẹ rí i pé àlòmọ́ ọba máa pín àlòmọ́ ọba máa pín ẹ rí i pé ìjọ wà nínú èrò tiẹ̀ ní pé kóun orówó kóun orówó kọ́kọ́ mọ́ṣáláṣí kan sí ibi bàrándà alẹ́ rẹ̀ mọ́ṣáláṣí kan sì ní lódì kejì yìí. nítorí pé ń fẹ́ kó ọmọ kan lólórí torí fífẹ́ tó ń fẹ́ kó ọmọ kan lólórí ń yọ wá pín àwọn mùsùlùmí yẹlẹyẹlẹ bákan náà lọ́pọ̀lọpọ̀ ọgbà mi ẹlòmíì ń wá kó wọ́n gbọ́kùn náà nímà ń wá kó wọ́n gbọ́kùn náà nímà yọ wá ti rẹ̀ yóò pín àlùmọ̀ yẹlẹyẹlẹ kílẹ̀ tí wọ́n rí gbọ́ kàbá irọ́ níjà rí ìsọkúsọ. So ìsọkúsọ lásán ah, ìsọkúsọ gbọ́dọ̀ ló ṣe jẹ́ sọkúsọ àní sọkúsọ ni ah, ṣé kìí ṣe ń tẹ́yìn sọ ní sọkúsọ àní tó ń sọ ní sọkúsọ àwọn dèdè mìíràn bá ní wọ́n ní sọkúsọ ni o sẹ́wọ̀n kí wọ́n ń bi pé kí ló dé tó fi jẹ́ sọkúsọ àní sọkúsọ ni kí ló dé àyè ah, lásìkò tó mọ̀ fi lè ṣàlàyé bó ṣe jẹ́ sọkúsọ ní ìsìn àmọ́ sọkúsọ ni <laughs> so nítorí pé ń wá kí wọ́n gbóhùn débi wọn gbóhùn sípò tọ̀gà tó ń torí ìfẹ́ ipò ìgbà tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn wọ́n dánú tara wọn rò wọ́n máa bá wọn ronú ni nígbà tó ń ti bá wọn rò bá wọn bá ní ìsọkúsọ ní lágbájá ń sọ àlùmọ̀ bá máa pín àlùmọ̀ bá máa pín ẹlòmíì owó ní wá tó fi pín àlùmọ̀ owó ní wá tó fi pín àlùmọ̀ lágbèjúwe abẹ́ máa kó yàn lọ Mẹ́kà láti lọ sí hajj àbí umra ó sì máa fi gbogbo òlu yín táwọn èèyàn bá lówó tí wọ́n fẹ́ lọ hajj àbí umra kò dájú pé a lè rí bọ́ọ̀sì elérò gbogbo òlu tí ó ro hajj dálẹ̀ lọ́dún kan àbí òye wa àwa dá kọ́mpìnì hajj àti márùn-ún <laughs> àyàmọ̀ pé nǹkan ṣe wọ́n lérò mélòó lẹ́yìn rí èèyàn méjì àbọ̀ ẹ̀yin ńkọ́ èèyàn kan ẹ̀yin ńkọ́ èèyàn mẹ́ta ẹ̀ńtọ́pọ̀ jù lè èèyàn mẹ́ta wọ́n lè sọ pé mínímọ̀ èèyàn tí kálukú gbọ́dọ̀ rí kó wá kí kọ́mpìnì rẹ̀ ó lè bá àtẹ́kù wọn gbọ́dọ̀ ní sí five hundred. tó àwa sì ti dá kọ́mpìnì márùn-ún lẹ̀ ẹni tó lérò jù lé ló mélòó lérò mẹ́ta àmọ́ wa rò pé ṣé táwa ni dání ẹ papọ̀ kọjọ́ kan àtàwọn alákòóyàn pé kékeré ni kí ń gbé ọkẹ́ àbí òye kí lẹ́nu sọ tí ó dùn lẹ́nu. torí ẹ ẹ rí i pé ìfi owó ìmàjẹkùn pin yẹlẹyẹlẹ ẹ wo sunday sunday. wọ́n dalẹ̀ wọ́n làwọn alákọ̀wé ni àwọn kìnnìkanì kìnnìkanì wọ́n sá sọ láwọn okò oríṣiríṣi tẹ́ ẹ̀ mọ́ wọ́n ṣe débi kan àwọn kan rí i pé ẹ́ wọ́n ní everybody wọ́n bílì wọn one thousand naira One one thousand naira lọ́nà one thousand sẹ́wọ̀n kílẹ̀ ti fún àwọn kan ti ń wò àwọn nígbà wọn sàtọ̀ láti yẹn àwọn ti ń wò pé kò kò wọn one thousand times one thousand àwọn nísìnyí tó nu ní nkọrin ìgbà tí ma máa pínwó ìtọ́kàn wọn gbá ló tó ten thousand lókè ẹ àwọn náà bá máa nípàdé ìdákọ́ńkọ́ ẹjẹ́ adátu alẹ́ o kíkiní ọmọ pẹ̀lú apẹ́jọ́ ẹjẹ́ adátu alẹ́ o torí káwọn náà wò. àkọ́kọ́ ètò ẹ̀sìn kọ́kọ́ dálẹ̀ o gidi àná gidi àná tó á bí ma kílẹ̀ rò pé ọmọ tí gidi àbí ọmọ jẹ́ gidi àná ló ná ọmọ jẹ́. ẹ wá wo bí tọ́pọ̀ dé lónìí téèyàn bá travel wàhálà òrò kọ mí lọ́wọ́ tó pé èwo lélẹ́yìí ẹ bá ní kàá ọ̀sán máa wá pìtà bó ṣe jẹ́ pé ẹ nígbà táwọn kan tó ń jàǹbá tiwọn náà àbáwọn náà wò pé wọn pin déédéé àwọn náà bá dá tiwọn lẹ̀ àwọn náà ní ìlú kan lórí pápá ìṣeré làwọn kan fi tiwọn sí. so gbogbo ìgbà tí èèyàn bá wá kọjá gbàgbé ẹ wá rí i pé wọn ò ju àwọn obìnrin mẹ́ta lọ ọkùnrin méjì wọn làwọn náà ya àwọn dáṣà láti tu wọn náà lẹ lọ́tọ̀ kí ló dé ojú òtí ẹ̀sìn wọn ni lójú gbogbo èèyàn pé ẹ̀sìn márùn lọ and always tí wọn bá kọjá gbàgbẹ ẹ̀ tí ìjú márùn yìí náà lọ wọn náà ah, báwọn mí náà ojú wa mi ọba jẹ pé tó náà lẹ́sẹ̀ bẹ́ẹ̀ bóun ni ọba ṣe dáa tó so lẹ́rìí ẹ̀rí pé ìfẹ́ owó náà ni màá bì í ìṣe owó ni màá mú kálọ̀ mọ̀ pin yẹlẹyẹlẹ sẹ́málẹ́ nìkan òun ní í ṣe làdáni mọ́sálásí ẹ rí i pé yóò mọ̀ wò pé nínú owó fisabilillah táwọn ń gbà tẹ́nìkan kan ọ̀bẹ̀ wọ́n gbà tó náà tún wúlò táwọn ọ̀pẹ́ nínú owó fisabilillah etí bàbá ìmáàmù kò ti pọ̀ jù so yóò wá máa mobilize àwọn èèyàn ègé sí i bàbá ìmáàmù pé bàbá ìmáàmù ọ̀kánjú ara ti pọ̀jù alákòótán lélẹ́yìí o àdáwò lè máàmù ní o gbogbo nǹkan ní gbé ntí ẹ gbé wírí ní o yọ máa mobilize wọn against ẹ àwọn náà máa gbé à ìwọ náà rí ẹsẹbi tẹ́lẹ̀ wo ríran rí wọn àti pé wọn ń pọ̀ wọn di pé wọn ń pọ̀ wọn di pé wọn ń pọ̀ ìṣọ̀kan máa wá dínkù ìṣọ̀kan máa dínkù láàrin àwùjọ nítorí kíni torí pàǹwò ẹ̀wọ̀n torí pé àwọn owó èèyàn kan kú gbogbo wọn péjọ wọn ti láti janaza sí lára. láti sálámà báyìí lè má mú mi tó bọ́ wá bọ́dá ti Allahu akbar. bọ́dá ti sálámà báyìí lè má mú mi tó bọ́ wá yóò lè má mú ojú lè má mú so that every individual nù wọn yóò lẹ́nu lókùtì ẹ̀ lọ́tọ̀ tàbí torí owó nù so torí di eléyìí gbogbo irú àwọn bídí àyẹn látàrí kí wọ́n ń wọ́wọ́ wọ́n pín àlùmọ́ yẹlẹyẹlẹ yẹlẹyẹlẹ yẹlẹyẹlẹ bákan náà nínú tó tún mú kí àlùmọ́ pín yẹlẹyẹlẹ lónìí sáàfin rẹ tó náà làdáadáa lẹ̀ àdáadáa lẹ̀ ti pọ̀ jù téèyàn bá fẹ́ ṣèwé nípa àdáadáa lẹ̀ ti ń bẹ Nàìjíríà yìí yóò jẹ volumes wàláhì ẹ sì rí i pé gbogbo kan kọfẹ́ rí mi aládàádáalẹ̀ mi láta oníkàlùkù ń wò bá dáadáalẹ̀ tàwọn kọ́ oṣù pàṣídìí tẹ̀lómi ṣẹlẹ̀ yìí òun gan ni bàbá àti ìyá nínú tó mú káwọn mùsùlùmí pín yẹlẹyẹlẹ oníkàlùkù ń wò pé táwọn ń ṣe náà ni ní ń sọ́nà bẹ́ẹ̀ wọ́n tún máa pé fi kìtàbù ọ̀sùn náà sílẹ̀ kó wa darapọ̀ mọ́ àwọn dèbídé àtàwọn ṣe tẹ́lẹ̀ yìí òkùpà púpọ̀ nínú ibi tí ìpín yẹlẹyẹlẹ tó bá àwọn èèyàn dé lónìí láwùjọ wa ṣé ti tọrí kọ àti gbogbo ibi tó pé káàdì lẹ́fẹ́ sọ ni àbí àdádálẹ̀ táwọn míì kan ṣe lórúkọ fún àwọn tẹ̀lé súnà láwọn oríṣiríṣi àdádálẹ̀. táwọn náà tún gbé wọnú súnà táwọn ló tún máa pẹ́ tí bá ti ṣerú ìtàwọn ṣe yìí kò tún ti tẹ̀lé kìtàbù ọ̀tún náà. bí àdádálẹ̀ ilé ìtòsí fáwọn èèyàn ń ṣe lórúkọ pé àwọn di áwòlìyáwò tẹ́gbẹ́ àyọ́gbà wọn láti máa parọ́ fáwọn èèyàn gbígbóná gbígbóná gbòòrò eléyìí báyìí àmọ̀ pé ń bẹ́ẹ̀ nu tó pẹ́ ní nàìjíríà wa ń bìlà. ẹni tí ṣé òun ọkọ wọn bí ọrùn ni ẹ máa kó tẹ̀síwáàsì ó dájú pé kò ní fojú rẹ wu ẹni tí ṣé òun tí wọ́n kọ́ wọn bí ọwọ́ ni ẹ máa dì má kò ní fojú rẹ wura wọn tó pé àwọn méjèèjì ń kọ́ aládàáda náà làwọn méjèèjì lọ́wọ́ á di olùwájẹ́ gbàdàdà ńgbà tí ń bọ̀ àyà ló fi sọlẹ̀ nàìjà tí ò sí kún kú onírọ̀rùn àfi ká wá ọ̀nà láti jẹ́ ẹni tó ṣe é pé yọ́ọ́ máa tẹ̀sìn torí tọ́lọ́n àní máa fẹ̀sìn wá àtijọ́ lórí àní máa fẹ̀sìn wá àtijọ́ lórí àfi ká wá bá a ṣe sùrùbọ súnà ká jìnà sí àdádálẹ̀ súnà tá a ṣe sọ yẹn òun náà ní súnà ká dúró dọ́gba kì í ṣe súnà àṣejù kò sàṣejù nù súnà ànábì Muhammad sallallahu alayhi wa sallam. àwọn ọmọ alárèkúndá àwọn olùtayọ ẹnu àlà àwọn eléyìí àwọn ọ̀tẹ̀lé súnà torí kò sí gbólú wala tatarruf nínú súnà ànábì Muhammad sallallahu alayhi wa sallam. nínú tó tún mú káwọn èèyàn kún yẹlẹyẹlẹ láwùjọ wa òun náà làwọn jama jama jama jama jama wọn dalẹ̀ lóríṣiríṣi láti kó àwọn jama yìí wọn pọ̀ bàjẹ́ ni díìnì díìnì díìnì díìnì díìnì díìnì díìnì wọn pọ̀ kálukú ọmọ wa ò pé díìnì ò ní Islam díìnì míì tí ìbá ti ti ta wọn kì í ṣe Islam torí ẹ̀ eléyìí òun gan-an sábàbí ńlá ni ẹni tó mú káwọn èèyàn kún yẹlẹyẹlẹ wọ́n kọ́ mọ́sálásí sẹ́gbẹ̀ẹ́ ara wọn wọ́n pè kan ní Nawaruddin wọ́n pè kan ní Ansaruddin ẹ̀ríkì gbogbo mẹ́mbà gbogbo mẹ́mbà yóò tíra láti ya ojú rẹ̀ dáadáa especially tó máa lọ sílẹ̀ fún wọn tó jọra wọn tó sì kọ́ àwọn mọ́ṣáláṣí tó jọra wọn tó kún wọn lọ́dà kan náà gẹ́gẹ́ bí ìṣọ̀kan láàrin mùsùlùmí wọn làwọn gbọ́dọ̀ alẹ́kọ̀ọ́ ìṣọ̀kan láàrin mùsùlùmí àwọn akọ mọ́ṣáláṣí lọ́dà kan náà pàtẹ́lẹ̀ ìnáwó ọ̀rùndín eléyìí àǹfọ̀rùndín ẹ̀rí pé gbogbo mẹ́mbà kọ̀ọ̀kan yóò ya ojú ẹ̀ dáadáa tí ó bá wọlé pé sẹ́ǹsì sẹ́ǹsì léwọ̀ <laughs> tó bá wọlé tọ́tọ́ wá rí a à ànsọ́rù làwà nàwọn àrùmọ̀ wọ̀nyí yọ jáde subhanallah níparí ó kọkọ kankí la bẹ́ẹ̀ díìn ó túmọ̀ sí pé díìn kọ́ ní fa nàwárù díìn kọ́ ní fa ànsọ́rù ànsọ́rù ló ń fa díìn nàwárù ló ń fa díìn sàkété ń fa àwọn sọ sọ́ọ̀tì lọ́wọ́ bára rẹ̀ rí àbí mọ́sálásí yóò ní òun ò lè ṣe sọ láti mọ̀. wọ́n á nítorí pé ẹni tí ọba lẹ́gbẹ́ láyé ẹni kò ní lẹ́gbẹ́ lọ́rùn wọ́n rò pé randarandan rubbish nonsense foolish táwọn ń ṣe láyé náà wọ́n ń ṣe lálùkìyàmù. àbẹ́ ìgbọ́n kan bẹ̀ pé tọ́ọ̀bà tọ́ọ̀bà lẹ́gbẹ́ láyé kò ní lẹ́gbẹ́ lọ́rùn ẹgbẹ́ ti kínú. sọ́ńtorí de eléyìí ẹ̀rí kan bàbá bàbá ntòsí àwọn wọn mọ fẹ́ kó sí ọmọ aburú ti ta wọn o wọn wàá fẹ́ kọ kárí ilé máa sọ fún ọmọ ìwọ náà ẹ lọ wọ youth wing nínú ẹgbẹ́ àwọn tọ́ọ̀ bá ti wọ̀ ọ́ ò lè rí yọnu mi bẹ́ẹ̀ làwọn baba aláìmọ̀kan mi máa ṣe wọ́n ní kọ́ ọmọ náà lọ wọ ẹgbẹ́ tí ọba ti wọ ẹgbẹ́ kò lè rí yọnu àwọn ẹsẹ bẹsẹ tọlọ ń fira nabi muhammed sallallahu alayhi wa sallam eléyìí wá pọ̀ láwọn àlùkò oríṣiríṣi ẹ̀rọ àwọn ọ̀dọ́ ń bẹ̀ ẹlòmíì kan lọ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn islam wa ẹ̀kọ́ tó yẹ kó fi wá yé gbogbo àlòmà gbàtọ́ bá di ọkàn lọ mẹ́lìtì lẹ́gbẹ̀ẹ́ kan ni yóò ní à ah, òun mẹ́gbà ló ń kó òun tó lọ sí ilẹ̀ lárúbáwá àbí òye òun sì lè ti torí pọ́ńdọ̀ ilẹ̀ lárúbáwá kó òun kó òun ṣe kíni fún wọn mẹ́mbà mi ẹ wò nǹkan bẹ́ẹ̀ o torí ẹ ẹni tó yẹ kó fa àwọn èèyàn tẹ̀tẹ̀ òun pẹ̀lú wọn pẹ̀lú wọn pẹ̀lú wọn náà wọ́n á máa ṣì àwọn èèyàn lọ́nà ẹgbẹ́ yìí náà sani ẹgbẹ́ yìí náà sani tìbẹ́ yìí ti mà oríṣiríṣi aburú eléyìí tó máa ń ṣẹlẹ̀ nínú àwọn ẹgbẹ́ yàtọ̀ sí kò ní gbẹ́sì Islam yìí oríire ó tutù dáadáa lọ́nà wo torí òní ní access láti gbọ́rọ̀ olùmọ̀mí àwọn afẹ́gbẹ́ rẹ̀ nìkan lọ́mọ gbọ́rọ̀ wọn ẹ̀rí pé tí wọ́n bá fẹ́ kán àbùkù lẹ́gbẹ́ máa sọ pé kódà mo gbọ́ dánilẹ́kọ̀ọ́ kan ha dánilẹ́kọ̀ọ́ yẹn masha allah kò sá ló ṣe àṣewù kan báyìí nìkan níka ẹ sọ ara yín o ẹ má máa gbọ́ gbogbo ọ̀rọ̀ tí àwọn èèyàn ń sọ kí sí gbogbo wáàsí lọ́tọ́ kéèyàn máa gbọ́ o tí ìrora ti ṣe táwọn ṣe ń wù wá tá a sí tá fara máa tí wọ́n bá ń wí ẹ má má tẹ́tí gbọ́ gbogbo wáàzì kí wáàzì táwọn káyìmọ̀ kan rẹ̀ pọ̀ gbogbo dàdàrà kátà bá ń dà sí ọ lórí wọn ní nìkan ọmọ gbọ́. bákan náà ẹnì tó tó máa ń ṣèdánilẹ́kọ̀ọ́ tó ń lo mọ́tíláṣí jàmọ́ kan tí wọ́n rí tíyẹn ti ń pọ̀ ń bẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí fòfin lélẹ̀ ọ̀rọ̀ tí wọ́n ń wọ́n sọ pé níta sí ọ̀dà lédè kúkúrú ni o torí ẹ ẹ máa ẹ wọ́nà tẹ́ ti takùn wọn o ẹ límìtì wọn o nínú tá a sì ní pé ẹ sọ fún wa pé àgbà fún wọn tẹ̀síwájú pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ yẹn torí tí wọ́n bá tẹ̀síwájú gbogbo àfáà tí wọ́n bá ṣe ìdánilẹ́kọ̀ọ́ nù àwọn mọ́ṣáláṣí ti wá wọ́n gbọ́dọ̀ jẹ́ mẹ́mbà. so wọ́n ti wá pé ó di mẹ́mbà wọ́n náà bá ní ah, kí ló burú mbẹ́ bàbá di mẹ́mbà kò káwọn ọmọ sọ̀rọ̀ wa tá a sọ à ó ti pé kọ́ ọmọ sọ ma níjọ́ tó bá di mẹ́mbà láìsí rẹ kọ́lọ́ tòtún ilé sọ pé gẹ́gẹ́ bí mẹ́mbà gbogbo tẹ́fà sọ ẹ kọ́kọ́ fi hàn ṣéwó àgbàlẹ́gbẹ́ tí ṣéwó bá ní níjẹ́ ẹ fẹ́ sọ àwọn fara máa ìrẹ́n sẹ́mbà ní kò tọ́ àjẹpẹ́ lè sọ ẹ dábòó pé a ní ọ̀tọ̀ tòtún tí ọ̀tọ̀ tòtòrí ẹ̀ eléyìí máa ń ṣẹlẹ̀ bákan náà ẹ̀rí pé látàrí pé wọ́n ń ṣẹgbẹ́ wọ́n sọ ẹgbẹ́ nǹkan kan di Islam ẹni tí ọ̀sẹ̀ ẹgbẹ́ wọn mọ̀ fojú wo pé gbọ́dọ̀ ah! yìí ti wá da tó yìí tọ́kàn kù náà ní kíkà ẹ̀wọ́ ẹgbẹ́ wa ah, mùsùlùmí ni mí ẹ̀ ẹ̀ ṣe é ṣe mùsùlùmí bọ̀ ọ̀tún náà àwọn ọ̀kọ́ ọ̀kọ́ wà lìjẹ́nà síwájú àwọn kan yẹn pé díìnù <laughs> ẹgbẹ́ ti yí ẹ̀yà ọ̀kọ́ wà lìjẹ́nà síwájú táwọn garanti yín bẹ́ẹ̀ bákan náà ẹ̀rí pé lórúkọ tí wọ́n ń ṣẹgbẹ́ wọ́n tún máa tọpinpin àṣírí àwọn obìnrin ọ̀nbẹ náà àwọn ẹgbẹ́ yẹn tó ń ṣe tó yẹ pé wọ́n sọ fáwọn obìnrin yẹn pé wọ́n gbọ́dọ̀ máa ìfọ́ọ̀mù ẹni tó ń fi ṣe ṣéwù ṣéwù wíńgì tí wọ́n pín sí ìgbé yẹn wọ́n máa sọ fún ìgbà wọ́n lọ́bẹ̀rẹ̀ nǹkan oṣù ìgbà wọ́n ní nǹkan oṣù parí ẹ dákun torí tọ́ lọ́ọ̀ ìwọ gẹ́gẹ́ bí bàbá ọkọ obìnrin àwọn ní táǹtẹ̀bù lóṣù tó kọjá on the second ní ní nǹkan oṣù ok lóṣù yìí ó pé on the fifth ok a'udhu billah níbo lọ́nà ti bẹ̀yìn pé kẹ́ ẹ máa ṣe lé ọgá wa gan anabi sallallahu alaihi wasallam kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ nú ọ̀rọ̀ rẹ̀ látàrí pé wọ́n ń sẹgbẹ́ náà nù wọ́n máa fi àwọn doctrines wọ́n máa fi lélẹ̀ láwọn doctrines tó ṣe kọ́ tako Islam wọ́n lè sọ pé gbogbo ọmọ ẹgbẹ́ àwọn ìborí tí ọgbọ́dọ̀ ju báyìí lọ àwọn ọmọ ẹgbẹ́ àwọn wọn gbọ́dọ̀ dáwọ́ pé kí wọ́n bójú o àwọn míì lè gbé gbogbo ọmọ ẹgbẹ́ àwọn wọn gbọ́dọ̀ bójú ni o àbí òye wa kálukú wọn ta máa fi doctrines lélẹ̀ pé torí pé kálukú fẹ́ ya pátẹ́lómi ìgbà tí èsì pé Islam sọlọ fi rán nàbì sallallahu alaihi wasallam lọ́jà lọ́dọ̀ wọn bákan náà wọn tún lè ṣe lófin wípé gbogbo ẹjọ́ wa ti fẹ́ yàwó nínú àwọn ọmọ ẹgbẹ́ wọ́n gbọ́dọ̀ jẹ́ pé inú ẹgbẹ́ ni ó ti mú yàwó gbogbo omi tí ó bá lọ́kọ kò gbọ́dọ̀ wá ọkọ lọ sí òdi ẹgbẹ́ inú ẹgbẹ́ ni ó ti mú yàwó àní ó ti mọ́kọ torí ẹ̀ wọ́n lè tún bá débi wípé ṣéwù ẹgbẹ́ ọlágbára níbi àti fọmọ lọ́kọ ju bàbá ọmọ gan lọ so ìyẹn ni kí wọ́n ti ajáàkì ọmọ mọ́ bàbá rẹ̀ lọ́wọ́ so ọ̀nà káwọn èèyàn mọ̀ kún yẹlẹyẹlẹ dà látàrí gbogbo rọ́bìṣì bẹ́ẹ̀ náà ni àwọn ìjọ tẹ̀ sọ pé ńgbà tó ti wọ ẹgbẹ́ yẹn ò lẹ́tọ̀ọ́ láti lọ bẹ́ẹ̀ lómi sọ̀rọ̀ ní ti máa ń ṣe àfi ní ẹgbẹ́ yìí náà lọ́ọ́ máa gbé wa yẹn ni pé ńgbà wọn ti lẹ́yìn náà lẹ́fẹ̀ẹ́ ra yín ṣéwù náà ló sì fi fún so ọkọ rẹ ọba àpá ọ ò lẹ́lómi tó lọ fẹjọ́ sùn ẹgbẹ́ yìí náà ló gbé wa kọba àmà sọsọkúsọ wọn ni wíkúwì sọkúsọ ti ń sọ kò náà ní islam nínú àwọn nǹkan tó tún bí káwọn èèyàn kún yẹlẹyẹlẹ láwùjọ wa wọn náà ní alijahlu bid-din àìmọ̀ nípa ẹ̀sìn ẹ mọ̀ ikú tí èèyàn bá ti mọ̀ nípa nǹkan ó súnmọ́ ká sì ṣe èèyàn pọ̀ jù láwùjọ tiwa àwọn èèyàn dààmú fún ká wá mọ̀ nípa ẹ̀sìn ó sì ń tàbí ẹ̀sìn ṣe torí kìí bí owó ní tí bá máa bí owó wọ́n gbárùkù tì àmọ́ ìbá ti bí owó wọn ní dààmú fún ẹ sì rí pé ọ̀pọ̀lọpọ̀ pín yẹlẹyẹlẹ nítorí iná láìmàkan torí pé aláìmàkan nítorí bá ní ó ṣe náà ní ó ṣe nítorí orí rẹ bá ní ó ṣe náà ní ó ṣe lórí ìdí ẹlẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọmọ kí ni jẹ́ ìsìláàmù wọn ò mọ báwo ìsìláàmù ti bẹ̀rẹ̀ báwo làwọn èèyàn ṣe pín yẹlẹyẹlẹ tí ìsìláàmù sọ wọn dọ̀kan báwo làwọn èèyàn ṣe jọ́ta tí islam sọ wọn dọ̀rí ara wọn tí ọba ajá ìmọ̀ kan tí wọn lóde tí wọn fi wá òkú dìgbà tá a bá pín yẹlẹyẹlẹ ká tó ṣe islam islam tó bá àwọn èèyàn yẹlẹyẹlẹ tó sọ wọn dọ̀kan islam tó bá wọn lọ́tà ara wọn tó sọ wọn dọ̀rẹ́ sọ àìmọ̀ nípa islam àìmọ̀ kan nípa ẹ̀kọ́ rẹ̀ àìmọ̀ kan nípa àwọn àlànà rẹ̀ ó bí kí ọ̀pọ̀lọpọ̀ ìyá pakọ́ àwọn èèyàn ọ̀dààmú fún mà gbogbo ẹni tó bá ti rówó ra aláwa nìyí olùmọ̀ àgbà náà ló náà yọ kàn lọ sádùúgbò tí wọ́n ti dá àmà ni lọ́ba kó ń di Sheikhul Islam onáwó tún máa ta àwọn èèyàn jẹ lọ́mẹ̀ọ́ tó pin wọn yẹlẹyẹlẹ tọ́ba arítẹ́ni tó mọ̀ ń dádùúgbò yọ kàn fàdúró bí ìgbà tí ò rírí ni wọ́n bá nílé súnmọ́ pé a ah, abẹ́yìn kan mo rí tẹ̀sí kọ̀ǹdọ́ ní àdúgbò wa ń jẹ́ láwọn ọdún tó kọjá kọ́ <laughs> ó lè pọ̀ òun ó ṣe pè fún ọ. sọ gbogbo eléyìí ìgbà tí wọn dààmú pẹ̀lú mà ọ rọ̀ wọn lọ́rùn láti pín àwọn èèyàn yẹlẹyẹlẹ torí àyẹ̀rì pé wọn ò ní fẹ́ràn mà ìmáàmà jẹ́ àtọ̀kan wọn ò ní fẹ́ràn mà torí ẹ̀ ló ṣe jẹ́ pé ìgbà táwọn fẹ́ máa mú àwọn èèyàn sìn táfẹ́ máa tàn wọ́n jẹ pàlẹ́ kí ló mọ̀ kí ló mọ̀ á kí ni sọ àbí òye wa ọmọ bá wí kí ló lọ mọ̀ kí ni sọ sódà táwọn èèyàn ò ní lọ gbọ́ ìtì sòdodo tí ó jà sọ̀kan lọ́dọ̀ rẹ̀ àwọn fẹ́ kàn kún yẹlẹyẹlẹ o torí di káwọn èèyàn ọmọ mọ̀ ibẹ̀ ni oúnjẹ tí wọ́n wà tó eléyìí ó kún nǹkan tí àwọn èèyàn ò fi sọ̀kan. bákan náà nínú tó jẹ́ káwọn èèyàn kún yẹlẹyẹlẹ òun náà ni rírọ̀ ẹ̀sìn fún ẹ̀yàmẹ̀yà rírọ̀ ẹ̀sìn fún kélédè òun méjì rírọ̀ ẹ̀sìn fún kọ́ màlúọ́ màlúọ́ ẹ̀sìn wọn bẹ nu tí òjò asọ̀kan lórílẹ̀‐èdè wa yìí. láwọn ibìkan á rí i pé mùsùlùmí jọ lájọ jẹ́ o tí ẹnìkan bá fẹ́ bọ́ wájú ṣe sọ̀lá àwọn èèyàn yóò kọ́ jáde mọ́ kíláàsì yẹn pé kí ló dé bó wàá ní àwùjọ ṣe wá síwájú ṣe lè máàmù fún ta ni. ẹbí mùsùlùmí ni gbà má la ọmọ bọ̀ wájú. ṣé mùsùlùmí jọ ní gbogbo wa tí yorùbá náà bá bọ́ wájú haúsá náà pa àwọn òṣèlè àwọn òṣèlè sọ láti lẹ́yìn tani àwọn òṣèlè sọ láti lẹ́yìn tani àwọn òṣèlè sọ láti lẹ́yìn yorùbá ẹsẹ̀ bí islam yorùbá lọ́lọ́run sọ kalẹ̀ fún yàtọ̀ sí haúsá àbá haúsá lónìí yàtọ̀ sí yorùbá ẹ wo bí táyì màkà gbé àwọn èèyàn dé wọ́n rọ ẹ̀sìn islam fẹ́ yà wọ́n rọ fẹ́ yà kọ́lá lomi ńgbà tó parí sọ́lá tó fura mọ̀ pé ẹni tó ṣe lè má mú fáwọn kì í sẹ̀yà wọn ó tún tún kọ́ ọmọ sí ló tún sọ láti sùn olódò burúkú nítorí kó lù ń pàtàn kó rírì ó pé wa tó bẹ́ẹ̀ náà ni ìgbà míì wọ́n ti jọ jẹ́ Yorùbá o wọ́n ti jọ jẹ́ Yorùbá gbogbo wọn àjọ ń gbá bẹ́kúta so wọ́n á máa wá mọ́sálásí ọmọ Òṣogbo mẹtíláṣí ọmọ Òṣogbo láti ṣe sọlá tí o bá ní gbogbo wa ẹ lè fi kí Òṣogbo wé ti ẹgbà o <laughs> torí tọlọ àwọn àmàtara wa jẹ káyé báwọn ìsìláàmù mọ̀lẹ́lẹ́ yìí kí máa ṣe rubbish nonsense ó ń bẹ lórí rẹ̀ ìsìláàmù ọ̀mẹ̀yà ìsìláàmù ọ̀mẹ̀dẹ̀ ìsìláàmù ọ̀mọ̀lú ìsìláàmù ọ̀mọ̀ràn. من dana bil islam fa huwa muslim gbogbo ẹni tó bá ti fi islam tó fi sẹ̀sìn mùsùlùmí ni sọ gbogbo orí eléyìí ó kó bá lọ síwájú ẹsìn islam ó sọ àwọn èèyàn dọ̀dá ara wọn a ẹni tí àbá ti ní ti sọ láti lẹ́yìn rẹ̀ ẹjẹ́ àmọ́ ntọ́fà ọ̀sẹ̀ bọ́n bàbá yìí bàbá ń yẹ ń wò ni o ó máa ń tẹ̀yìn àrìn o bàbá akáyín mórí rẹ̀ àbá akáyín mórí ẹ̀ asọ yín àbá asọ yín ẹ sọ torí ìdílé ẹjọ́ ẹ bá tún fi àṣìṣe pọ́síwájú fẹ́ẹ́ ṣe mọ̀ mẹ́kàn àbùkù níjọ́ lẹ́ padà sínú Islam. ṣé ẹ̀mọ̀ sílẹ̀ yìí ó ti clear àmì èèyàn kẹsàn pé torí ẹ̀yà rẹ̀ ni ẹ̀ní ẹ̀ní ṣẹlẹ̀ máa mú ẹ̀ní gbà kó ṣẹlẹ̀ máa mú fún yín torí ìran rẹ̀ ni ókè àlùjánnà àtẹ̀yà kan wà yàtọ̀ sẹ́yà kan ṣẹ̀dá kíyè sára o bákan náà nínú tó mú káwọn èèyàn tún pín yẹlẹyẹlẹ òun náà ni pé àá máa fẹ́ ṣerú táwọn ẹni tí èsè mùsùlùmí ń ṣe láwùjọ. gẹ́gẹ́ àwọn ẹlẹ́sìn nàṣọ́ra irú bí wọ́n ṣe ń ṣe láwùjọ ó máa ń wú àwọn mùsùlùmí lórí ju ti islam mú wa lọ. níṣẹ́ tó bá kọjá tó kọjá gbabi tí àwọn nàṣọ́ra tán pè ní wínà tí wọ́n wà torí bẹ́ẹ̀ ṣe múlẹ̀ lọ́jà ra sọkọjá gbabi táwọn nasọ́ra dá ń pè ní rìdíìm tí wọ́n wà torí bẹ́ẹ̀ ṣe múlẹ̀ lọ́jà ń tirẹ̀rẹ̀ tọ́wọ́ kọjá gba ọ̀kọ̀ọ̀kan nínú àwọn àyè méjì bí àpèjúwe ni òkè sọ nìkan lọ́wọ́ àwọn nínú àwọn àyè tó wọ́n mú lọ rẹpẹtẹ báwọn tọ́wọ́ kọjá gba ọ̀kọ̀ọ̀kan náà àyè méjèèjì lọ́jọ́ tí wọ́n rí tí wọ́n péjọ ọbẹ̀ bìbà tọ́wọ́ àrí sí tí gbogbo òṣèṣọ́. So tí gbogbo ọ̀nà dí táwọn èèyàn kò lọ jàrá ọkùnrin lọ jàrá obìnrin lọ jáde rẹ́rẹ́ tó kí gbogbo wọn kígbe sẹ́kígbe gbígbé jésù ni o jésù ni o jésù ni o. how can we do something similar to this in Islam? àkókò làánú tó jọ ilé inú Islam. Àbí òye wa, tí ọjọ́ wa Nàìjíríà ni. àbí múra ẹ̀rọ kí la lè máa ṣe bẹ́ẹ̀ gan ẹ̀ rí sọ̀látù júmọ̀ lákòókò gbogbo òlu láwa kó lọ sí ọ̀nà Ìbàdàn sẹ́kọ̀ọ́ wá ọ̀nà ìfẹ́ sàṣehàn àbí sọ̀látù lè yí dẹ́yìn ẹ̀rí bẹ́ẹ̀ ni wọ́n á rò pé òkè àwa náà ní láti dá nǹkan kan lọ ká máa kámpìn ká máa kámpìn bí bẹ̀rẹ̀ ni. àwọn náà ara lọ àwọn ni àwọn máa ṣètò àwọn náà kò ní pẹ́ kò ní jìnnà o àwọn mi náà bá sọ ẹ̀dá pẹ̀já ayé ajá náà ra lẹ̀ wọ́n ti polówó lẹ̀ fáwọn tó dínwó àbí òye àwọn náà bá tún bẹ̀rẹ̀ sí wọn. ìfẹ́ pẹ̀ntínà sọ́ra ń sè ọjọ́ àwọn lójú Islam lẹ̀ irú rẹ̀ lọ́pọ̀lọpọ̀ ń gbé wọnú Islam wọn làwọn ń ṣe kínní kan ìṣòro láwọn Nasara ẹ rí i pé àwọn míì náà ní ó lè jẹ́ kó náà ṣẹ̀ṣẹ̀ gba Islam ó sì lè ti wà nínú Islam ti pẹ́ onáwó ayé pé àdúrà òru onáwó alọ kó àwọn èèyàn jọ báyìí gbogbo yẹn dídé tó wọn kálukọ ọmọ sọ bùkátà rẹ̀ fọlọ́ọ́. wọ́n lọ ọmọ mi ni wọ́n lọ irú ìjọ máa ń ṣe ní sọ́ọ̀tì làwọn náà bá máa ṣe ẹnìkan bá wò pé ah, ó ń mèkì owó àbí òye ó ń mèkì owó gbogbo ó náà máa dá tó lẹ. bídíà yóò bá tún bí bídíà mi tẹ̀lé yìí ti wá sí káwọn táyọ̀ bí wọ́n gbọ́ fèrè gbogbo fèrè tí wọ́n fan ti jìnnà táyọ̀ bí fèrè dùn mà. bákan nínú àwọn kan tó ti jẹ́ kó pín yẹlẹyẹlẹ lórílẹ̀‐èdè wa nídìí pàǹsẹ̀ Islam oná ẹ̀ ní alafikaru wàkídà àwọn ideologies tó ẹ̀ kàn kó wa láti ìlú òkèèrè àwọn ideologies tó ṣe pé àwọn ọ̀mà èrò orí tá a mà wọ́n kó wa láti òkèèrè ni tó bá tiẹ̀ jẹ́ pé súnà wọn kó wa tó bá gbọ́ àgbọ̀yé kìtàbọ̀ súnà ni wọ́n bá mú wa kò bá dáa.